بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة وتركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزول عنها إلا هالك صلوات ربي وسلامه عليه وعلى آل بيته وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله قال الله سبحانه وتعالى واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه من اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون وقال النبي صلى الله عليه وسلم فيما الهدبي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أيام التشريق أيام عدل وشرب وذكر الله وفي رواية ودعاء أخرجه الإمام مسلم في صحيحه فهذه الأيام عباد الله هي أيام التشريف وهي ثلاثة أيام كما ثبت في حديث رواه أصحاب السنن من حديث عبد الرحمن ابن يعمر الديني رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أيام التشريق أيام منها ثلاثة ففي هذه الأيام ينبغي للمسلم الاشتغال بالذكر يعني بذكر الله عز وجل وبالأكل يعني أكل الحلال وبالشرب يعني شرب الحلال وبالبعال يعني حكم معاشرة الآن يا رسول الله adáwọ́dọ́ fún olúwa atọ́rọ àlékún ìkẹ́ àti ìjẹ̀kún àtọ́jú wa ọ̀gá wa annabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tí olúwa mọ́tò wa annabi jíṣẹ́ sallallahu alayhi wa sallam ó fi tẹ́ olúwa òfìdíṣẹ́ ó fẹ́ àmánà ànábì sallallahu alaihi wa sallam ó sì fi wálẹ̀ lórí ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tó máa ojú ọ̀nà tó funfun kò síyàtọ̀ láàrin ọ̀sán àti olú rẹ̀ ẹnikẹ́ni ò ní tayọ ojú ọ̀nà ànábì sallallahu alaihi wa sallam àyàbí tó parun Ibadallah ẹ̀yìn ẹrú fún ọlọ́run àtọrọ àlékún ìkẹ́ àtẹ̀jẹ̀ fún àmẹ́jì náà àtàwọn ará ajé àmẹ́jọ Muhammad sallallahu alaihi wa sallam àtọrọ àlékún ìkẹ́ àtẹ̀jẹ̀ fún àwọn sọ̀hábí àmẹ́jì àna ọlọ́run ìkẹ́ ọlọ́run kó kárí àwa náà àti gbogbo mòmìnir tó dúró sí ẹ̀sìn ọlọ́run alábọ́sítọ́ àti tí ó fi yẹ àkíráwá tí wọ́n tún ọdún ẹ̀ńdùn abha ọdún léyá òní ní ọjọ́ kejìlá ọjọ́ jímọ̀ tí sọ ọjọ́ kejìlá nínú oṣù belhijja ọdún 1447 tó ṣe ọjọ́ kọkàdínlọ́gbà nínú oṣù míì ọdún 2026 ìyẹn rúkùn ọlọ́run àwọn ọjọ́ wọ̀nyí ní àwọn ọjọ́ tó lọ́lá tó ní àpẹẹrẹ òun náà ní ìgbésí ayé ẹnìkan máa wá àkọ́kọ́ jímà lẹ́yìn ọdún iléyá ká tó mú inú jímà ẹgbẹ́ yìí tó kò jẹ́ ká wà nínú àwọn tí irú ojúmọ̀ ilé ìlú bá láyé lẹ̀ ní inú àlàáfíà ara inú àlàáfíà ẹ̀sìn inú àlàáfíà ọkà olùwàntọ́ náà lọ́kọ̀ọ́ ní wípé lọ́dúnkọ̀ọ́ wá sí ayé àmì máa dúdà olùwàntọ́ fún àwọn alálàájì tí wọ́n wà ní bọ́tà báyìí tẹ máa rántí olúwa inú àwọn ọjọ́ máa bí dáàbì táàkà yìí àwọn ọjọ́ tó ló ń kà àwọn ọjọ́ tó ló ń kà ẹ̀ máa ṣe olúwa ní ẹ̀ olúwa ní ọ̀nùtà ajọ́lẹ̀ sí ọmọ ìlú padà inú ààrẹ náà àwọn ọjọ́ wọ̀nyí ẹni tó bá mú kókó mú àwọn ọjọ́ ní àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí lùwárí ọmọ tá a fara ẹni tó bá sì fẹ́ wà nínú Mínà ní gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí fún pé pàláyé fún àmì òun náà kò sí láì fún bẹ́ẹ̀ lèmọ́nì sápà àbẹ́ni ìkíní tó fẹ́ kú ní ọjọ́ lẹ́yìn tó ti ọjọ́ méjì àti ẹni kejì tó ń fẹ́ wà nínú Mínà fún gbogbo àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí olúwa ní yìí tó fi pàtàkì ní ìbẹ̀rù ọlọ́run ọba ẹbẹ̀rù ọlọ́run láti máa ti ní pé dájúdájú ọ̀dọ̀ olúwa ní ìgbésẹ̀ sí wa iṣẹ́ rẹ̀ ní ká máa ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ká máa ẹ̀yẹ rúkun ọlọ́run gbogbo ẹni tí bá fi ń níwà tó ń sọ̀rọ̀ tó ń ṣègbésẹ̀ níbàámu sí wípé wọ́n ti fóun níbi tó ń lọ wọ́n sì dùn léèrè yóò máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àpèjúwe rẹ̀ èyí tó lè fún wa gẹ́gẹ́ bí àpèjúwe ọmọ ayé ìwé ni ìjọba bá ti bẹ̀rẹ̀ kíláàsì gbogbo ń tọ́gà bá ń rí yóò máa kọ́lẹ̀ yóò sì mójútó yìí tó bá rí wípé ó fòun ló nínú kíláàsì bóyá ó tògbé àbí níbi tó ti ń kọ́ nípa tí ọ̀gá sọ nǹkan ní ipò àrí tó yóò jọ fún láìka àbí láìmẹ́jì nígbà ó bá kúrò nínú kíláàsì bẹ́ẹ̀ yóò lọ bí akẹgbẹ́ rẹ̀ pé ẹ̀dá kan láàrin bí ìkíni ọ̀gá wí ó lè ba àmójútó wípé ó kọ̀ǹpìlìtì nóòtù rẹ̀ kí ló fà tó ṣe bẹ́ẹ̀ torí tó mọ̀ wípé ní ìyàwó mòrùn yúfàlù àmà dáwà ọjọ́ kan bọ̀ tí wọ́n bí nípa gbogbo nǹkan tó kọ́ òfin fẹ́ kìkà kan ó tó ń rú ìyẹn rúṣọ ọlọ́run ó fẹ́ ká máa gbélé ayé rìn ìmá gbélé ayé pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run nínú hadithu annabi sallallahu alaihi wasallam yìí tí mo bẹ́ṣà alìhùzàyí yàrùbí allahu ta'ala ánì tó gbà wá lọ́gbọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam annabi ń sàlàyé àwọn ọjọ́ ta wà ń rẹ̀ yìí fún wa ní àyàtà àtàlẹ́ kan واذكروا الله في أيام معدودات àwọn onímọ̀ wọ́n túnmọ̀ rẹ̀ wípé àwọn ọjọ́ wọ̀nyí gẹ́gẹ́ bí hadith tó ṣe àbúrò wọn ti di àdúró tí àwọn náà ní ọjọ́ mìíná mẹ́tẹ̀ẹ̀ta yìí ni pé ọjọ́ àná ọjọ́ ọdún oléyá yẹ́wọ́ mọ̀dínà àti yẹ́wọ́ mú màálù ọjọ́ àná òun ọjọ́ àkọ́kọ́ ọjọ́ òní òun ọjọ́ ẹlẹ́ẹ̀kejì kí ló fi torí pé olúwàbọ̀lú tó yẹ ẹni tó bá tètè kó mìíràn nínú ọjọ́ kejì nìgbò olùjọ́ méjì ló ń kó tó mọ̀ sí pé lẹ́yìn ọjọ́ ìgbóná títí ọjọ́ ọdún tí wa ó wà nínú ìná fún ọjọ́ méjì ọjọ́ àná àti ọjọ́ òní àwọn tó ń wà ní náà báyìí tó wà nínú ìná báyìí ẹni tó bá fẹ́ tà á jálà ìpẹ́ tó bá fẹ́ tètè kó nínú ìná òní ẹni tó bá tètè kú òní mìíràn ní ọjọ́ méjì kò ní mi àmọ́ ẹni ká san òní kó lánàá wá di wípé kú wá ní ojú ọlọ́run tó lọ ń ta ájọ́lá tó òní òun wà ní òní láti ọjọ́ ọjọ́ kẹwàá ọjọ́ ọdún ó dé ní òun wà lánàá ó alálàájì darí láti mọ́sídẹ̀lífà láti àràfá sí àmọ́sídẹ̀lífà wọ́n bọ̀ sí ìrìn àjíjọ́ jọ́nà wọ́n fẹ́ràn jọ́nà wọ́n parí jọ́nà wọ́n bẹ̀rẹ̀ sí ìjókòó àmọ́tàbá fẹ́ ka wípé ọjọ́ mẹ́ta sálómìnà òun bẹ̀rẹ̀ lánàá àtòní àtọ̀la tẹ́ntẹ́ bá fẹ́ lọ́jọ́ méjì yóò kó àwọn bá fẹ́ kó lónìí nínú báyìí wọ́n ti máa kó báyìí ìgbà tó bá fẹ́ kò ní pìnà lónìí ó lè kó gẹ́gẹ́ bó lúwà tó yọ̀ ń dá àwọn onímọ̀ ní májẹ̀mú rẹ̀ ní wípé magari tí ò gbọdọ̀ lù bá ní mìnà tí má gbé bá tó lè lù bá ní mìnà dandan ni kó sùn mìnà níjọ́ àdẹ́gbẹ́ yóò kàn sí ti ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ́pẹ́rẹ́pẹ́ àlàyé wà kó àwọn táwa ń lé táwọn òsì ní mọ́tà àwa náà ní ìbáàdà àdìsí wa òun ni ànábì yìí sallallahu alaihi wa sallam nínú àdìsí nùbẹ́ṣà wípé ayyamu tashrik àwọn ọjọ́ mẹ́ta táà máa bí pa ẹran ayyamu zikiri ayyamu akili wa shurbi wa zikiri àmì sọ̀rọ̀sọ́là ń sàlàyé iṣẹ́ táà ń ṣe láwọn ọjọ́ mẹ́ta yìí àwọn ọjọ́ wo ni àyàmù tẹ̀sírì yẹ́wọ́mù náhárì òun ní ọjọ́ ọdún dandan ó kọ́ títí ẹ̀mí ìtàní tọ́lọ́ ọba pé ní ìtànẹ́bí pé ní sallallahu alaihi wasallam ẹ wá rí àyàmù tẹ̀sírì àwọn ọjọ́ tá a máa fi pa ẹran àwọn ní ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ ọjọ́ ọdún ọjọ́ kọkànlá ní oṣù Dhul Hijjah ọjọ́ ẹran pípa ni ọjọ́ kejìlá nọ́tòbẹ̀lẹ̀ ẹjọ́ yìí ọjọ́ òní ọjọ́ ẹran pípa ni ọjọ́ kẹtàlá nọ́tòbẹ̀lẹ̀ ẹjọ́ yìí ọjọ́ ọ̀la ọjọ́ ẹran pípa ni àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí là ń pè ní àyíyáàbò tẹ̀sẹ̀rẹ̀ àwọn ọjọ́ tá a máa gba ẹran níbẹ̀ èèyàn rí sọ̀rọ̀ kò tí jù o lè pa lónìí orí ipa lónìí kò tí jù o lè pa lọ́la tọba tó wá di ọ̀la tó ń bá tó lè wọ ọlọ́run òkádà àdàpọ̀ rẹ̀ pamọ́ lọ́dún yìí ojú ọdún tó ń bọ̀ ní kọ́lọ̀dá ọdún tó ń bọ̀ àmọ́ àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àyè àmì tẹ̀sùrẹ́ kì í sábà fi kún jọ ọdún tó máa jẹ ọjọ́ mẹ́rin tó túnbà tó tó ní ọjọ́ mẹ́rin lọ fi ń pa ẹ̀ràn àlèyá ọjọ́ ọdún ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá ti ṣe ọ̀la àwọn ìtọ́jẹ mẹ́rin tó pa nù ní àwọn ọjọ́ yìí àwọn abẹ́rẹ́ tó ń gbọ́nra wa nínú àmà jẹun àláàlì àmà mu àláàlì àmà tẹ̀rántí ọlọ́run òbí ìrìwáyà ọjà àlì ká tún máa tòkò ẹbí pọ̀ ọkọ àti ìyàwó fún ẹgbùnra máa ń ọkọ nu àwọn fámìlì rẹ̀ nínú ìyàwó àtàwọn ọmọ ìyàwó náà kó náà ó rẹ̀ ọkọ àtàwọn ọmọ ní gbogbo wákàtí mọ̀lẹ́bí wa nínú àwọn iṣẹ́ a máa ń ṣe ní àwọn ọjọ́ yìí bákan náà tó kì máa rájò olúwa nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá àkọ́kọ́ ó ní àìsíkérú àìmọ́sílàpá ká máa rájò olúwa pẹ̀lú gbogbo oríṣiríṣi rájò ọlọ́run nínú ẹni la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àwọn eléyìí láti bẹ̀rẹ̀ kama tàdúwà pàápàá jùlọ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar hadha ad-du'a al-azim àdúrà yìí ti pàtàkì tó pọ̀ mọ̀mí ni ó fún nínú àdúrà tó tó gbogbo tí ń jẹ́ orí ayé àti tọ̀run sí mi. Bàbálá máa Kódà ká ní ìrẹ̀ sínú ìwé ńláńlá àlè ìrántí ẹ̀sán bàbá tó dìde yóò tó kò kéré kan káàkiri náà ti pé à bá sì kọrọ ilé yìí iná àmọ́sẹ̀rí tí olúwa kọ́ wa ọgbàna àtìnà ìdúnìyà hasana ọ̀fìn àkọrọ̀ ti hasana dání ọ̀fìnà àdáàbà náà àdúrà ìgbógbó tó jẹ́ orí ayé ìyí tá a hásí tó lẹ́yìn rẹ̀ òtùwọ̀n rẹ̀ jẹ́ ká dúró nínú ìmọ̀ ní òdodo nínú àwọn àrùsáàrù sáàmà wá ṣe láàrin ọjọ́ ọdún òní táǹpè ní àzíkírù àlùmọ̀kọ́yàjì pápá jùlọ àwọn táà máa ń ṣe ní ẹ̀yìn ìrun wákàtí márààrún ẹ̀yìn ìrun wákàtí márààrún yálà ìyẹn kí ni àbókírun ní jàmáà ọkùnrin ni àbóbìnrin ọmọdé ni àbí àgbàlagbà a máa rí àríkárù níbo la máa ń bẹ̀rẹ̀ àríkárù mọ̀kọ́lẹ̀ àwọn àríkárù bá sọ lẹ́yìn ìmú wákàtí pọ̀ níbo la máa ń bẹ̀rẹ̀ àwọn onímọ̀ wọ́n sàlàyé fún wa ọ̀gá wa àgbà ọmọ rògbìnà pàpọ̀ rọ̀bí ọlọ́wọ́ àti àlè àti Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ajma'in àwọn a máa ń ṣe lẹ́yìn wípé ó máa ń bẹ̀rẹ̀ ní àsùbá ọjọ́ ọjọ́ ọjọ́ gbáwẹ̀ ọjọ́ gbáwẹ̀ nílé pọ̀ ọ̀la ìlú ìmọ̀ bẹ̀rẹ̀ àbájú sálámà ìlú kọ̀ọ̀kan a máa ṣe àtìgbárò arínú ọ̀rọ̀ míì tí Abdullahi bin Umar àti ẹ̀gbàwá ní lọ́sọ̀dọ̀ Abdullahi bin àtàṣì táwọn ní rárá níjọ́ àtìgbà ọjọ́ ọdún òun náà ni a máa ń bẹ̀rẹ̀ àtìgbárò yìí tó dájú ni wípé súnà Nabi sallallahu alaihi wasallam ní ká ṣe tó kò sì sí ẹ̀rí tó fẹsẹ̀ rí mi látọ̀gbà nẹ́tì sallallahu alaihi wasallam òun ló fà á sí ọ̀rọ̀ méjì ti wáyé lórí ẹ̀ ẹni tó bá bẹ̀rẹ̀ dúdú àràfá tàbí ẹwọ ní ìmà tó dáa púpọ̀ ẹni tó bẹ̀rẹ̀ sí ọdún kàlábà tàbí kò sí láì fi gbé abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ balẹ̀ tuntun wọn kí wọ́n là máa ń bí òun náà ìgbàlá yìí ń bẹ ń bẹ ibi tó kọ́mà tó gbogbo wa náà òun náà ni Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd wọn tá máa wí lẹ́yìn ìlú lẹ́yìn ìlú wa ìlú kọ̀ọ̀kan ńgbò láàdá ní ńgbò láàtọ́pù yìí ń gẹ́gẹ́ bá a ti sọ ó bẹ̀rẹ̀ nínú kọjọ́jọ́ àràfá àbíkọjẹ́ lánàá a máa wá ṣe fá títí kí ó fi di ọ̀la ọ̀la sátidé ọjọ́ sátọ̀dé òun náà ni àwọn àdìgáàrò tá a máa ń rí lẹ́yìn ní òjò sọ́kù irun owó wà ní. Gẹ́gẹ́ bá àwọn onímọ̀ tó sọ nípìnlẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sọ ní ìparí irun owó là á máa ń dá lé. Èyí tó gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú wa òní wípé ní ọjọ́ ọ̀la sátọ̀dé a máa wí àbíkáàwì àwì ní àsùbá àwì ní àyílà àwì ní àlàásàrì tàbátí wí bí àlàásàrì òkùparí yóò kú bí ẹ̀mí ìmọ̀ abẹ̀lọ́ àwọn فلا تنسوا الله الله أقول ما تسمعون وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين adáwọ́pẹ́ fún olúwa ọ̀tọ̀rọ̀ rẹ̀ fún ìjẹ́ àtúgbẹ̀ fún àtúwájú ọ̀gá adájúwa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yìn yàrá fún ọlọ́run olúwa ń bá wà ń lọ ọlọ́run ní yàrá mẹ́rin hàmàní ó àkókò ọdún àìlẹ́kùn náà rà kó lùwà náà sọ ìjẹ́ àrà wàrí gẹ́gẹ́ ló wá ń tó wá ń lọ fún pásọ ara wọn láti mójútó àwọn ọmọ wa ọlọ́run ti fẹ́ ọgbọ́pọ̀ pé àánú rẹ̀ nínú ìbáradà ńláńlá ìtọ́lọ̀ ní kárí ṣe ẹ̀jẹ̀ kárántí ọlọ́run ní kíkà bẹ̀rù ọlọ́run kámójútó ra wa láti mójútó àwọn ọmọ wa ìwà tó ń sọ fún wa wípé wọ́n dá tó lè kó gba ìlú ìlú ìlú ẹmọdé díẹ̀ ògbòjì ọ̀nà tí ìpanu lè bá tó lè gbà wá ẹmọdé díẹ̀ nínú ìpanu tó wá burú jù ìpanu tí ò ṣe tí ò fi gbẹ́ pé tó bá tẹ̀lẹ̀ ó lákòóṣe àmọ́ tí ó bàjẹ́ pọ̀ òun náà ní ká mú tó àfihàn àwọn ìyàwó kan wá olùwà ń sọ bá mẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìmọ̀ sọ́là ìpè lẹ́yìn àṣọ́ọ̀tà àbàkọ́ náà ámọ́dúkà rí ànẹ́bì ọ̀gbọ́dọ̀ pàǹkà pàǹkà mẹ́rin ọlọ́run torí pé kọ́ ọba ìlú ṣe bẹ́ẹ̀ kọ́ ọba pàǹkà pàǹkà mẹ́rin ọlọ́run ọba gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀la ẹ̀dàkùn ẹ̀wù bá ànábì ṣe tó lọ́dọ̀ ọlọ́run ẹ̀wù ìgbìyànjú ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ọ̀sálà ẹ̀wù ọlọ́run wọn sọ fún mi pé bójú wo lè kéré mọ ọ̀gbọ̀dọ̀ sàmùkà ní kọ̀mọ́lọ́ tọ́lábàǹkà ní kọ̀mọ́lọ́ tí ló ṣẹlẹ̀ pé ìyá nẹ́bí làyà àtàkọ́ ní àhánàlì gbogbo fẹ́ dáadáa bọ́ ọdún tó ń bàjẹ́ kì í tó bá mélòó yìí ṣẹlẹ̀ sí ànábì tó ló wọ òsì ẹ̀ ojú àti ìkìlọ̀ fún ànábì ẹ̀dẹ́kùnrin kọ̀ọ̀kan wa àrí pé onídìí káwà náà ká sùn ká tàkàkà ká ronú ká ronú àtàwọ̀hídù àwọ̀dà tàwọ̀hídù làkọ́kọ́ òun ní ìpìlẹ̀ òun lànàbì yanjú sallallahu alaihi wasallam ọdún mẹ́tàlá nínú Mákà kò sí ohun kò sáwẹ̀ kò sí zàká kò sí hájì ṣùgbọ́n tí wọ́n ti wà nínú mọ́kà kò tẹ́ lẹ́yìn wà táájú mọ́ nàìjíríà tá gan ìṣọdún kọ àrùn ìṣọdún kìíní ìṣọdún kejì ìṣọdún kẹta ìṣọdún kẹrin ìṣọdún karùn ìṣọdún kẹfà ìṣọdún keje ìṣọdún ẹlẹ́ẹ̀kẹjọ lolo wa tó kágbà pé ń tọ́lọ́run ọba ṣe lófin tí ò bá ṣe ẹnìkankan ò lè ṣe káfí ti tẹ́tọ̀ nànábì yanjú fún ọdún ọdún mẹ́tàlá ìrún ààwẹ̀ zaka oyanjú ẹ̀ fún àwọn ọdún mẹ́wàá tó kù ájì oyanjú ẹ̀ láàrin ọdún ẹlẹ́ẹ̀kẹsàn àti ọdún ẹlẹ́ẹ̀kẹwàá kò sáájì ní ilẹ̀ ájì bàbá nàbì ṣe sallallahu alaihi wasallam ọdún kẹsàn ni ọlọ́run nípa lọ sí ájì àníṣọ̀rọ̀ sọ́lọ́run náà bá kí kí náà ṣe wà ń bá ẹ̀rọ ọbẹ̀ tí ẹ lè fọ́ ìpinnu ọ̀lẹ̀ àtìkì ẹ lọ fọ́ kàábà gbogbo àwọn òṣàjẹ́ gbèdéwé tó ń ọba tó ní àmì wá lọ sí hajj ní ọjọ́ pẹ̀lú àwọn ènìyàn ìjọ náà lọ́run jẹ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣàlẹ́ ká má pa nǹkan kan ní ọmọ ọlọ́run ọ̀la bàbá bẹ lọ́run bàbá tàdúrà ọ̀la là bẹ́ẹ̀ àti mọ́ nǹkan náà ti pẹ́ ti pẹ́ tí olúwa kò ní tó níwájú láyé láti náà lè fọ́ fún abájọ ní òde à ọlọ́run bá ló ní àwọn orúkọ tó rẹwà àwọn orúkọ tó rẹwà yìí ní ká fi fi ọlọ́run ẹni tí ó ń wá ọmọ ó fi orúkọ ọlọ́run tó ń jẹ́ àlùwàhà kó fi jọ ọlọ́run orúkọ yìí làwọn àlùmọ́jọ ọlọ́run ọba káàkàtà wọ́n máa fi ń bẹ lọ́wọ́ ọba rọ́bì hábìlẹ̀ náà nínú àzíwájì ní ọdún ríyájì ní kúrọ́ta àyúnì ọjà ní àrílẹ̀ mẹ́tàfẹ́ iná ìmáàmà àwọn onímọ̀ kan ní pé orí ọmọ ìfẹ́ ìdíkàkà òta àpọ̀lọ́ onígbóyìn oṣù ní ìgbà bàbá wòwò anábì zakariya tàbí tọrọ ọmọ anábì ibrahim tàbí gbogbo àwọn anábì ọlọ́run ọba tọrọ ọmọ orúkọ àlọ́ ààbò ní tọrọ ọmọ ṣùgbọ́n tí bá ń wọ ọmọ ká lo orúkọ ọlọ́run ọba yìí ọlọ́run ìwọ lọ bí àlọ́ ààbò ìwọ lọ fún yàn lọmọ bomi lọmọ ọlọ́run láti oṣù rẹ̀ ìwọ la dídá ìsìnkú káwọn lórí nígbà níyì náà gbogbo àwọn ọmọ ìyá wọn tó ń wá ọmọ lọ́kùnrin ni lóbìnrin ni ọ̀bẹ̀lọ́kọ́lá kó fún wọn òní fún gbogbo àwọn orúkọ ọlọ́run ọba yìí ẹ̀jẹ̀ ká súnmọ́ àwọn àfa àádùn sunnah wa jamaa àwọn àfa àti wọn tú ọ̀rọ̀ ọlọ́run ọba pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba tó ṣàlàyé wọn fún wa bí wọn bá ń wá arígbì sí àròzá olúwalọba alárígbì sí kápò ọlọ́run ọba tẹ̀lọ́ ìyẹrùsùn ọlọ́run gbogbo àdúrà tá a bá ṣe ẹ̀gbẹ́ àdúrà wa sọ pé yá yá Allah ya Wahhab ya Razzaq gbogbo àdúrà tábà tó ń mú wájú ká máa ṣe tábà tó ní pé yá ẹ̀kí èsì tó ń bọ̀ lẹ́yìn yá tó bá ti lè yàtọ̀ sí orúkọ ọlọ́run ọba ọlọ́ba wọn pé o rẹ̀ tó bá pè é ọlọ́run tó sọ fún ànábì la ẹ̀nà ṣáàtà ẹni tó bá pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ó ti pa nǹkan ní ìpamọ́ ẹni tó bá pa nǹkan ní ìpamọ́ ọlọ́run ọlọ́run ní pé iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ìdàkùnmí láti ìṣe ìṣẹ́wọ́ bá fi bàjẹ́ ọlọ́run jẹ́ fi ṣẹ́wọ́ bàjẹ́ o ọlọ́run jẹ́ fi ṣẹ́wọ́ bàjẹ́ o àdúrà ni bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni sàárà ìlọ́gbà yìí pé ọ̀dọ̀ ẹ̀ là ń gbogbo àṣẹta ara ni àágbàrò ẹ̀kọ́ olùgbé tẹ̀gbé lè dà yóò jẹ́ kó tọ́ lọ́wọ́ wa ọ̀dọ̀ ilé ìta ṣe yọ̀dọ̀ lọ́wọ́ kọ́lá kó má ṣe láti mọ̀ pání kọ̀ọ̀kan wa ìbáda wa tá a tó ń dọ́kọ́ lọ́wọ́ kó gbà ní ìṣẹ̀kùn wa ìjọba ọ̀kọ́lá tó àkọ́kọ́ lẹ́yìn ọdún iléyà tó yẹ kó ní kò fún ilé wáyé ní kọ́lá kọjá bí ọdún bá wọn láyé òun صلاة وسلام ربنا تقبل منا انك انت السميع العليم وقل لنا يا ربنا رب العالمين اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لنا واغفر لوالدينا اللهم اغفر لابنائنا ولسائر الموتان والموتى المسلمين اللهم ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما حييتنا اللهم أصلح أحوالنا في نيجيريا اللهم أصلح أحوالنا في نيجيريا اللهم أصلح أحوالنا في نيجيريا اللهم ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرورنا يا ربنا يا رب العالمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر اللهم أعداءك أعداء الدين واحمي حوضة الإسلام والمسلمين يا ربنا يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تقبل من المحسنين المتبرعين اللهم تقبل من المحسنين المتبرعين اللهم اغفر لهم وارحمهم وارفع درجاتهم في المهديين وارفع قدرهم في العليين واغفر لنا يا ربنا رب العالمين ارحمنا انت مولانا يا رب العالمين قوموا الى صلاتكم يرحمكم الله